محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى باب الحيض عن عائشة رضي الله عنها أن فاطمة بنت أبي حبيش كانت مستحارة فقال لها رسول الله صلى الله عليه وآله وسلم إن دم الحيض دم أسود يعرف فإذا كان ذلك فأمسكي عن الصلاة فإذا كان الآخر فتوضئي وصلي رواه أبو داود والنسائي وصححه ابن حبان والحاكم واستنكره أبو حاتم وفي حديث أسماء بنت عميس عند أبي داود ولتجلس في مركن فإذا رأت, فإذا رأت سفرة فوق الماء فلتغتسل للظهر والعصر غسلا واحدا ولتغتسل للمغرب والعشاء غسلا واحدا ولتغتسل للفجر غسلا واحدا وتتوضأ فيما بين ذلك الحمد لله دائما تاخذ نترى الصلاة إخواتا نقا المسح على الجزيرة èyí tó ní í ṣe pẹ̀lú tá a fi wé ojú egbò tàbí tá a fi wé àgbọn ibi tí egun ti dá wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé fún wa nípa alḥayb wàlḥayb oríṣi kan ló jẹ́ nínú àwọn oríṣi ẹ̀jẹ̀ mẹ́ta èyí tó máa ń jáde lára obìnrin hayb wà. نفاس هو استحاضة هو فالحيض هو الدم الذي يخرج من فرج المرأة لغير مرض ولا ولادة إذا tó jáde لا ń tí èsì pé àárẹ̀ ló bí tí kìí sì ṣe tí kìí sì ṣe bímọ eléyìí náà ń pè ní ẹ̀jẹ̀ hayo hayo yẹn èdè lárúbáwá ni ibẹ̀ iná ni ọ̀pọ̀lọpọ̀ ti mú wọn ti yá lọ nínú èdè tiwọn tí wọn ti sọ yìí pé hayila. hayo ìní oslo gbólóyìn ṣùgbọ́n nígbà tí wọ́n ròyìn rẹ̀ ní èdè Yorùbá wọ́n ní nǹkan wọ́n ní oní ẹ̀jẹ̀ tó máa ń jáde láti abẹ́ jíjáde nǹkan míì tó yàtọ̀ sẹ́jẹ̀ wọn kì í pè ní hayo pàápàá jùlọ tó bá ṣe pé nǹkan míì tó yàtọ̀ sẹ́jẹ̀ yẹn ọ jáde ni kì í ṣe lẹ́yìn àbílákòókò tóbìnrin ṣe hayo lọ́wọ́. wọn á ní ẹ̀jẹ̀ tó bá jáde láti bòmíì tó yàtọ̀ sí abẹ́ wọn kì í pè ní hayo. wọ́n á ní láì jẹ́ pé àárẹ̀ ló mú jáde eléyìí túmọ̀ sí pé ẹ̀jẹ̀ tó jáde láti abẹ́ obìnrin nítorí pé ń ṣàárẹ̀ wọn kì í pè ní hayo ṣùgbọ́n orúkọ tiẹ̀ ní alẹ́sítẹ̀háàbọ̀ alẹ́sítẹ̀háàbọ̀ alẹ́túmọ̀ rẹ̀ sí ẹ̀jẹ̀ àárẹ̀ dédé yorùbá eléyìí jẹ́ oríṣi kejì nínú ẹ̀jẹ̀ tó máa ń jáde eléyìí túmọ̀ sí pé máa kọ́rọ̀jẹ̀ min farjil mar'ati min damin bisababil maradi. فهو الاستحاضة ètò bá jáde lábẹ́ obìnrin látàrí àárẹ̀ òun là ń pè ní al-istihada wala liwilada wọn ló sì jáde kìí ṣe nítorí kó bímọ kìí sàárẹ̀ ló ń jáde kìí sì ṣe torí kó bímọ. ajá ikpe ma kharaja min farjiha. بسبب الولادة فهو النفاس ètò bá jáde lábẹ́ obìnrin látàrí kó bímọ wọn kì í pè ní hayo wọn kì í pè ní stihaba ṣùgbọ́n orúkọ rẹ̀ ní anifas. mímọ kí ni tí wọ́n fẹ́ máa sọ òfin tọrọ mọ́ mímọ kí ló ń gan fúnra ara rẹ̀ òun ni foundation tẹ̀lifí tíyàn bá ma kí ni tí wọ́n fẹ́ máa sọ òfin tọrọ ma ó ṣeéṣe kí ìran gbójú fáìnà nínú ìdájọ́ torí rẹ̀ ńlọfin fi sọ pé al-hukmu ala shay'in far'un 'an tasawwurihi àti dájọ́ pé bákan ní nǹkan kan òfin rẹ̀ rí kò sì rí bákan wọ́n gbọ́dọ̀ jẹ́ pé a mọ́ lórí ipa àti mákìnì kan ni torí pé tá a bá mákìnì tá a fẹ́ máa sọ ìdájọ́ rẹ̀ kò lè rọrùn kí ìdájọ́ yẹn wúlò torí ẹni tí a ti máa alhaid ǹjẹ́ tó bìrì kan máa sọ ikú ṣe haid yóò ti wá sọpọlọ ẹni tó gbọ́ pé kì í sáré lóbi kì í sì ṣèbímọ tẹ́wọ́n ti ń bí obìnrin náà lérè pé tó ń ṣe ni onágbọ́dọ̀ mọ̀ yín pé ẹ̀jẹ̀ tí máa ń jáde tí ò jẹ́ pààrẹ̀ ló bí tí ó sì jẹ́ ìbímọ òní wọ́n ń ṣe béèrè nípa rẹ̀. torí ẹ̀ lédè lárúbáwá wọ́n sọ pé imra'atun ha'id imra'atun ha'id wọ́n ní sọ pé imra'atun ha'idah pé obìnrin tó ń ṣe nǹkan sùn. bí ìgbà tó sọ pé rajulun katibun wa rajulun alimun wa rajulun fahimun wa rajulun qa'imun wọ́n á sọ pé imra'atun ha'idun wọ́n ní sọ pé ha'idah limadha li'anna ar-rijala la yahiduna fala hajata fi al-lughati al-arabiyyati an nufarriqa bayna hadha al-wasfi. بعلامة تدل على التأنيث لماذا؟ لأن الرجال لا يحيرون تلقاهم كونيسين كوس آه، ما بكاتا لا تسوقي آه، كوبيتين سين كوس أتوقيتين سين كوس لا تورين تما سوقوني كان سين كوس لا شيء فلتوقي لجوة ولكنه في الحقيقة امرأة pàápàá rẹ̀ ní pé ọjọ́ òbí tọrọpọ ọkùnrin kìí ṣe kí ni kìí ṣe nǹkan oṣù tó bá jẹ́ kóńtà mushkil kóńtà mushkil oná ní kò jọkùnrin kò jóbi ọlọpọ sàmù kóńtà mushkil oná ìlànà tó ní abẹ́ ọkùnrin ó tún lábẹ́ obìnrin ogun ó tún hun gbà ilé ìnáwó pẹ̀lú kóńtà mushrik pẹ̀lú eléyẹ ó lè máa ṣe nǹkan oṣù kó sì tún lọ kó tún nínú gbà walakinnahu kunta mushkil láyé john al-imam ibn Suruki wọ́n kọ tírà kan fún wa nípa àkàmù kọ́ńtàl mọ́ṣíkẹ́dà nítorí pé àwọn ọmọ ọ̀nà tá a lè gbà tàbí lè sògùn kọjọ́ pé kòtò bìnrin lè but lónìí alhamdulilayi oríṣiríṣi operation wọn lè ṣe ó sì ní oríṣiríṣi ìwádìí tó ń ṣe nípa hormone tí ń bẹ lára irú rẹ̀ láti mọ̀ bóyá ọkùnrin àbí obìnrin so wọ́n ṣe operation wọ́n di abẹ́ kan àbí wọ́n gé abẹ́ kan dànù nígbà tó bá ti hàn pé irú abẹ́ tán fi ilẹ̀ ìwé èèyàn rẹ̀ tòṣùgbọ́n láyé tẹ́lẹ̀ gáwọn sọ ní pé bó láti mọ̀ báwo láti gbé ìṣojú tó wà lára rẹ̀ kó wọ́n ní aṣọ kúkọ́ tọ̀ tó bá wọn tọ̀ ibi títọ̀ bá ti jáde nínú abẹ́ méjèèjì ìdájọ́ rẹ̀ lọ́gbàá tó bá jáde lábẹ́ ọkùnrin ọjọ́ pọ̀ pé àjẹ́ pé àìjáde ìtọ̀ látàbí obìnrin túmọ̀ sí pé kìí sòbìnrin gbọ́nà fi dídá tó ga bẹ́ẹ̀ ṣe àdánwò àtàmì òwò àti kí ẹ̀yin tí ọlọ́run ọ̀dà bẹ́ẹ̀ kẹ̀lé tara rẹ̀ mú rí ọlọ́run tó ṣe fún un. tọ́wọ́n ṣeéṣe títọ̀ jáde lọ́nà méjèèjì títọ̀ bá jáde lọ́nà méjèèjì wọ́n ní ká wo bo nìkan tó kọ́kọ́ jáde náà abẹ́ tó ti kọ́kọ́ jáde ìdájọ́ rẹ̀ láàfù ìyẹn láyé jọrọ wọ́n tún ní tí gbogbo ẹ bá jọ jáde lákòókò kan náà wọ́n láwo èwo nìtọ rẹ̀ pọ̀ jù èwo nìtọ tó jáde ń bẹ pọ̀ jù tọ táwọn ẹ̀tọ́ yẹn bá dọ́gba ńkọ́. فلا حول ولا بالله. كل صعب إليه كنت المشرك طب عائشة رضي الله عنها وقال قوار يوافوا من صحابية هي فاطمة بنت أبي حبيش أتسأل أي ساجو حديثي كانت سواجو bàbá ti mú wá níbi tó jẹ mọ́ wẹ̀ sọ̀tùkú wọn tún mú wá bí nítorí pé ó ní í ṣe pẹ̀lú haid bákan náà wọ́n ní Fatima yìí wá sọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam nítorí pé istihadọ̀ yọ lẹ́nu kọ̀ wá sọ́dọ̀ anabi sallallahu alayhi nítorí pé haid yọ lẹ́nu fa sẹ́bẹ̀yìn ti mọ̀ ike hayo àárẹ̀ kọ́ ni máa mú jáde ìbímọ kọ́ sì ni máa mú jáde eléyìí ò gbéyàn lẹ́mìí gbóná gẹ́gẹ́ bí nífàtì ṣùgbọ́n ìsìtẹ̀háàbọ̀ àárẹ̀ ló ń jáde. so gánà tó ìsìtẹ̀háàbọ̀ ìsìtẹ̀háàbọ̀ máa yọ lẹ́nu ẹ̀jẹ̀ àárẹ̀ ọwọ́ wa sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ọwọ́ eléyìí túmọ̀ sí pé tí nǹkan bá yí ọ kò sì béèrè ẹni tí wọn bá mọ nǹkan kọ lọ bẹni tí wọn bá ṣàlàyé fún un kó lè bá yé ìmọ̀ kìí ṣe nǹkan tó ju òrìrì kìí ṣe títí ọ̀gbọ́n rí ṣùgbọ́n ìmọ̀ ẹ̀ní béèrè ó ní nǹkan ìmọ̀ ó ní nǹkan ìyàlẹ́nu fa innaka bi jahlika tamutu idan tí wọn bá ti ṣe béèrè wàá kú pẹ̀lú àìmọ̀kan rẹ̀ nù. torí pé ìnàmá dàwọ́ ọ̀làyé sọ́ọ̀l àyè ìnàmá dàwọ́ ọ̀làjẹ́ lè sọ́ọ̀l torí ògùn àìmọ̀ ti mọ̀ pé ògùn ebi ní oúnjẹ ògùn gbẹ́sí ní kàmùmí kí wọ́n lóògùn àìmọ̀ ìbéèrè ọmọ òtún béèrè láìláìlọ́wọ́. Fatimatu ọwọ́ àtẹ̀bẹ́ síbẹ̀ làwọn máa ṣe síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò yé wa àwọn náà máa ṣe béèrè lónìí àti wọ́n á ṣe béèrè mọ́ lónìí ó tún ti rọrùn ju ti tẹ́lẹ̀ lọ nípa pé pọ̀ẹ̀sẹ̀ dìgbà tó o bá lọ bẹ́ni tó o fẹ́ ṣe béèrè lọ́dọ̀ rẹ̀ pọ̀ẹ̀sẹ̀ dìgbà tó o bá lọ bẹ́ni tó o fẹ́ ṣe béèrè lọ́dọ̀ rẹ̀ ìjọkàn nídìí ní pé ẹ̀lú ẹ̀lú láàyè láàyè lọ ọlọ́dún sọ ayé bí rọrùn lágbọ́n bẹ̀rù ṣùgbọ́n ẹnìkan sọ pé ebi ìtì ẹ̀ ní ìbéèrè èṣù a sọ pé lẹ́sẹ̀ fi ìṣe wọ ìnẹ́mẹ̀ fi kẹjà rẹ̀ kò sí nǹkan kan lára ẹjọ́ fẹ́ bi ìwọ làyàn kan wà lára rẹ̀ sá tó nítorí délé fàtìmẹ́tò wa béèrè ẹ̀kọ́ sì bẹ́ẹ̀ mẹ́ẹ̀ẹ́ ipe ẹni tí kò mọ̀ lè jọkùnrin ẹni tí kò sì má lè jóbìnrin àti ọkùnrin àti obìnrin ọ̀ràn aya wọn nígbà tí wọ́n bá fẹ́ máa ń táwọn ọmọ ní kí wọ́n ṣe kí ni wọ́n sì bèrè. ولا غضاضة في ذلك ولا غضاضة في ذلك سيكاكا المامية سيتيكوتيكو من الليل على سبيل eléyìí ti tún fi hàn yín ìgbé ńgbà tí Fátímátù yìí ṣe béèrè ọ̀dájú pẹ̀lú rẹ̀ ló fi béèrè eléyìí tó tọ́ka sí pé sawtul mar'ati laysa bi'awra ohùn obìnrin kìí ṣe wò ṣùgbọ́n o èyí tí ọlọ́run ọba pọ̀ fóbìnrin láti ṣe òun náà ni wala takhda'na bil qawli fa yatma'a alladhi fi qalbihi maradun ẹ gbọ́dọ̀ jẹ́ni tí wọ́n máa lọ ohùn tí wọ́n máa rọ ohùn tí wọ́n máa dún tí wọ́n máa dún mẹ́kìmẹ́kì kó lè bá a dá wàhálà alẹ́ naam ẹ ẹ gbọ́dọ̀ ṣe wọlé yìí ẹ jọ ń dà mí láàmú kí ni kí n ṣe sí i tó eléyìí ẹni ò ní dá wàhálà alẹ́. torí subhanallah ọ̀rọ̀ ọlọ́run bá tọ́lọ̀ sọ mẹ́yẹn ọ̀gá tó ti lè rọrùn tó bá ti ń sọ̀rọ̀ lọ́nà tó fi lè dá wàhálà ẹni tí àrùn ń bẹ lọ́kàn rẹ̀ tó bá ti gbọ́ bóun ti dún yóò gbé ẹja ìbéèrè tó tó ìdínú tápá nínú àwọn fuqaha táwọn fi sọ pé ohun obìnrin wọn ni walakin la dalila ala dhalik kò sẹ́rì torí délé ohun rẹ̀ kì í sì wò torí pé àpèjúwe nu àwọn sàbí máa ń bí anabi léèrè àwọn obìnrin wọn máa ń anabi máa ń dá wọn Fatima yìí ṣèbéèrè nípa kí ni si ṣe ọ̀rọ̀ wọn láti bí àwọn ìyàwó ànábì káwọn ìyàwó ànábì ọba wọn béèrè ṣùgbọ́n rárá àwọn náà wá sí béèrè fúnra wọn tààrà. ẹ̀ríkẹ́ ẹni tó ní ah, ọkọ òun ó bẹ̀yìn òun ó fi ó fi wẹ́yìn ìyá rẹ̀ nígbà tó wá òun lọ́ọ́ bá ànábì ń bí ànábì àìsà ni kò jìnnà síbi tí mo wà ṣùgbọ́n mo ń gbọ́ tí ẹnu ti ń wí ọlọ́run gbọ́ látòkè sánmà méjèèjì ọwọ́ àṣàlàyé ara rẹ̀ tẹ̀lé ìtumọ̀ sí pé kálukú kan máa ṣèbéèrè lórí tí ọba mọ̀ bó tilẹ̀ jẹ́ pé tó dàrú òní pé tóbìnrin ọba mọ̀ tó sì lọ́kọ tọkọ rẹ̀ bá mọ̀ kò bí ọkọ rẹ̀ léèrè kọ́kọ́ ṣàlàyé fún báyìí báyìí báyìí báyìí lórí gẹ́gẹ́ bẹ́ẹ̀ rí i àwọn ìyàwó ànábì sallallahu alaihi wọn máa béèrè lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam wọn èké kínní ìrọ́pọ̀ àwọn ẹni àwọn àmà béèrè torí ẹ tí ọkọ bá tí ìyàwó ọkọ ọkọ ọmọ ìyàwó ló sì ọkọ lè bá béèrè ọkọ sì lóun lè bá béèrè kí ìyàwó béèrè sọ so nítorí di eléyìí báyìí má fi kárùn wá fà ìmọ̀ kan sí gbàtóbi anabi anabi ni inna dama alhaidi damun aswadu yu'raf ẹ̀jẹ̀ nǹkan oṣù ẹ̀jẹ̀ dúdú ni ètò sì pé àwọn èèyàn máa dá a mà ọlámì wọn fi dá a mà yàtọ̀ sẹ́jẹ̀ sọ́wọ́n àwọn ti sọ fún báyìí òtúmọ̀ sí pé lálágbọ̀n gandan tó bá ti rẹ́jẹ̀ nǹkan oṣù yóò dúdú ni kirikiri. Kiri ṣùgbọ́n tùmọ̀ rẹ̀ ní pé pupa ni tó súnmọ́ dúdú nítorí pé tí wọ́n bá pé lórí ara lórí ara lórí ara tá a bá wò lọ́ọ̀kan yọjọ́ dúdú ìtumọ̀ rẹ̀ nù ẹ̀jẹ̀ ni tó jẹ́ dúdú ètò ìsìnkú àdámà àwọn olùmọ̀wá ní àdìsí yìí báyìí Fatima tí wọ́n bá wí ó fi hàn yí pé ìnáhà màdáadáa.

ìdínú tí bàbá fi gbọ́dọ̀ mọ̀ tí màmá fi gbọ́dọ̀ mọ̀ nítorí pé tí ẹ̀yin ọba mọ̀ kẹ́ẹ̀sì máa ṣàlàyé fọmọ yín tí ó mọ̀ ó súnmọ́ kọ́mọ yín kọ́ lọ ṣèwádìí lọ́dọ̀ ẹni tó ṣe pé ó ń ranù ni kọ́ wá kó ń lóògùn kan tó wọ́n bá wọn ṣe sí ẹ̀jẹ̀ tí ń jáde yun tí òfin ní jáde mọ́ oògùn náà ni kó wọ́n bá ṣe jù náà àwọn òbí bìlà torí ìdílé òbí ń bùkátà láti mọ̀ nípa ẹ̀sìn Islam ìbáàjọ ọkùnrin ìbáàjọ obìnrin à ń bùkátà láti mọ̀ nípa ẹ̀sìn Islam a sì ń bùkátà láti mọ̀ bá sì máa ṣàlàyé fún àwọn ọmọ wa ẹ ṣàlàyé fún wọn kó tó bẹ̀rẹ̀ nǹkan oṣù kó wọn ti mọ̀ akọ́ mọ̀jẹ̀ tó yọ bá wọn lójijì ẹ ṣàlàyé fún wọn kí làá ṣe nígbà tí nǹkan oṣù bá bẹ̀rẹ̀ sí ní jáde kó wọn ti mọ̀ kọ́ mọ̀ bàjẹ́ pé yọ wọn lójijì eléyẹn tó bá jẹ́ mọ̀gbọ́tádá à ń tọ́ bẹ̀rẹ̀ so ṣùgbọ́n nù àdìsí wọn lọ hàn yí pé

wọ́n ní ẹ̀jẹ̀ nǹkan oṣù ẹ̀jẹ̀ dúdú ni ìtòsíkọ àdámà fa idha kana dhalika tó bá ti lè rí nǹkan oṣù báyìí ní gbogbo ìgbà tó bá rí nǹkan oṣù torí pẹ́jẹ̀ ti ń jáde yìí dúdú àmínú o ẹlòmíì ti sìn kó ti tọ́dún kan méjì mẹ́ta mẹ́rin dìsín kọ̀ mọ́ bó lórí àbẹ́rẹ́ nǹkan bẹ̀rù eléyìí túmọ̀ sí pé kò sábúrú nínú kó owó bẹ́jẹ̀ yẹn ti ṣe rí ọ̀dà kó ọmọ báwo lórí báwo ni kọlọ rẹ máa rí báwo lòórùn rẹ̀ máa rí kò sí tó burú báwo ni ìmọ̀ rí lẹ́nu àwọ̀. kò wọ kò sì gbóòórùn rẹ̀ torá ẹ̀ bá a mọ̀ ìgbà tí ó sọ̀rọ̀ kí tó bá ti mọ kọ́lọ̀ rẹ̀ tó sì mọ òórùn rẹ̀ wọ́n á lè mọ̀ pé èyí ti ń ṣẹlẹ̀ ní ìsìn kìí ṣe haid. tọ́ tí òun bá lẹ́yìn náà ó sì pàtàkì kó tún mọ̀ nípa pé jíjáde haid yẹn ìtumọ̀ rẹ̀ ni kò ní kírun mọ́ ò ní gbààwẹ̀ ọkọ rẹ̀ gbọ́dọ̀ súnmọ́ sọ̀rọ̀ pé ó yẹ kó wá mẹ́jẹ̀ yín yàtọ̀ ó yẹ kó mọ̀ yàtọ̀ sí ẹ̀jẹ̀ mi. tọ́ eléyìí báyìí ètò túmọ̀ sí pé kò burú kóbìnrin tí máa ń ṣe nǹkan oṣù lásìkò tó bá fẹ́ fi máa yí pé báwo lẹ̀jẹ̀ yìí ṣe máa ń rí báwo ni kọ́lọ̀ rẹ̀ kò burú kó ṣe nǹkan oṣù rẹ̀ sínú bò kó fi yẹ̀ wò báwo ni kọ́lọ̀ rẹ̀ máa ń rí kó fi yẹ̀ wò báwo lóorùn rẹ̀ máa ń rùn kò sí tó burú mẹ́ẹ̀. tọ́ fẹ́ ilẹ̀ kẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ tó o bá ti rí ẹ̀jẹ̀ dúdú táwí ètò yẹn dámọ̀ yàtọ̀ súnmi yẹn fa amsiki ani sọlẹ dá irun kíkí dúró tọba ti di pé nǹkan oṣù ní jáde yìí kí ló ń ṣe wàá dá irun kíkí dúró la farida wala nafila la farida wala nafila ọ gbọ́dọ̀ kí ọ̀ràn yẹn oṣù gbọ́dọ̀ kí náfìlà wọn alẹ nìkan òun ní kò sí tọkàn ẹ̀jẹ̀ kó sun jáde kò pé kó wọn má kírun tó nǹkan sun jáde kò pé kó wọn má gbààwẹ̀ a'udhu billah tẹmẹ sàlàyé fún kófin Ọlọ́run ó ṣe lé ìwọkọ gbààwẹ̀ ńgbà náà ó ṣe lé ìwọkọ kírun ńgbà náà tó wá ní lálá gbọn dandan wọn má gbààwẹ̀ wọn má kírun lásìkò nǹkan sùn ni kafarat tó di kẹfẹ rínu nítorí pé ọmọ àmà ọmọ àmà tàpá sófin ọlọ́run tọ́lọ̀ wọn bá ṣe nítọ́lọ̀ ṣe lé wọ́n sọ di ẹ̀tọ́ àwùjọbìlà torí délé ìka sọ̀rọ̀ àwọ̀ tí ẹ̀ bá ti gbófin ọlọ́run ìyẹn tàpá sí tí ẹ̀ bá gbọ́dájọ́ ọlọ́run bá ìyẹn pé ìfẹ́ nù ń lò wọ́n tẹ̀ torí tí ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ìyẹn lè tara bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ sí Islam rẹ̀ jẹ́ fa amsiki àni sọ̀rẹ́ nígbà tí nǹkan oṣù tó bẹ̀rẹ̀ sí ní jáde dárùn dúró wọ́n ní فإذا كان ذلك tí ẹ̀jẹ̀ nǹkan oṣù bá ti bẹ̀rẹ̀ sí ní jáde kó jáde ńkọ́ tẹ́jẹ̀ nǹkan tó jáde inú ọ ara ti tíkọ́tíkọ́ ọwọ́ dàbí ìgbà tí nǹkan oṣù ń bọ̀ ọwọ́ ní ò ní kírun tọrọ dàbí ìgbà tí ń ó ti dé ni. mo rò pé yé ó dìgbà tó bá dé dé bá ń ti ọmọ ọgbọ́dọ̀ kírun bí ó dé náà kó tó di pọ́ ọ̀daràn dúró ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin lọ́wà tó ṣe é pé wọ́n máa ń takò fi ọlọ́ọ̀ lágbọ̀n bẹ̀ yẹn tẹ́lẹ̀ náà ẹ̀sìn òdùn ọ̀pọ̀lọpọ̀ lára orí ń fọ ọrùn dùn ó sì mọ̀ pé sáyìn tó máa ń rí tí nǹkan oṣù bá ti ń bọ̀ yóò wá sùn kalẹ̀ dóòrù fi lọ asùrù fi lọ magrib fi lọ àsìkò ìṣá ní nǹkan oṣù dé tẹ̀ríkọ́ daran ni àbí sọ daran ọ̀daràn ni torí kò kírun torí àánákàlọ́ tí wọn náà bá ti fẹ́ yà wò wọn á lọ jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ wọn wo tẹlifíṣàn wọn wo football match ìyá alágbádá kí ló dé tẹ̀ tí kírun wọ́n dàbí ìgbà tí nǹkan oṣù ń bọ̀ ni ok kò bú ọlọ́run ti òde láyé ọ̀sọ̀ pé dídé dídé dídé kọ́lọ́ sá lọ́lá kọ́lọ́ kírun torí ètò ẹ̀kọ́ sọ fún un dìde kọ́ lọ sàlù alákọ́lọ́ kírun nítorí tó o bá ṣe bẹ́ẹ̀ kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo yín lọ́lùdára jẹ gbogbo yín lọ́wọ́ sì bi léèrè nípa ohun tá a fún dajẹ. ṣùgbọ́n tó bá yẹ jẹ́ kejì ni kí ni al-akhar yẹn al-istihada tó bá yẹ jẹ́ ààrẹ ni. فتوضئي àlùwàlá ni kó máa ṣe wasalli kó sì máa kírun فتوضئي wasalli eléyìí báyìí amrun mutlaqun laysa muqayyadan bilmarrati wala bitakrar tó bá yẹ kó istihada ni máa ṣàlùwàlá ṣàlùwàlá kó sì máa kírun. sàlù alákòóso máa kírun kò túmọ̀ sí pé gbogbo òrun sàlù aláfún kò túmọ̀ sí pé tó bá ti sàlù alákan kò fi kí gbogbo òrun kò túmọ̀ síbẹ̀ ṣùgbọ́n ètò súnmọ́ ni pé gbogbo òrun ló yẹ kó máa sàlù aláfún ètò súnmọ́ ni pé gbogbo òrun ló yẹ kó máa sàlù aláfún torí di eléyìí báyìí gbogbo òrun àdéhìí yìí tọ́ka sí pé almustahaba obìnrin tó ń ṣe nǹkan ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àárẹ̀

kò ní sọ kí mo ti sàlù alálẹ̀ kan àlù alá òsì ti jà yàtọ̀ sẹ́jẹ̀ tí ń jáde rárá o yóò sàlù àlà fún gbogbo orun kọ̀ọ̀kan ọ̀ràn yẹn sì ni kó sàlù àlà fún gbogbo orun kọ̀ọ̀kan wọ́sọ́lì ọ̀ràn yẹn sì tún ni kó kírun ọ̀ràn yẹn nìkẹ́ni tí ń ṣe ṣèhádọ̀ kó ṣe kíni kó kírun kó sàlù àlà kó sì kírun. ṣùgbọ́n bò láti fẹ́ mọ ìṣèhádọ̀ yàtọ̀ sí háì obìnrin gbọ́dọ̀ mọ ìyàtọ̀ láàrin ẹ̀jẹ̀ méjèèjì. ẹ ti mà nínú àdìsí tó síwájú àdìsí Fatima yìí kan náà wọ́n ní innama dhalika damu irqin ẹ̀jẹ̀ tó ń rí yẹn ẹ̀jẹ̀ tí ń tinú jáde ni kìí gbà jáde àpòbí látara àpòbí ti máa jáde. jíjáde ẹ̀jẹ̀ nǹkan oṣù bó tilẹ̀ jẹ́ pé nira ń bẹ́ńbẹ́ ṣùgbọ́n orí ńlá ń bẹ́ńbẹ́ nípa pé gbogbo obìnrin tí bá ń rí nǹkan oṣù àmì ní pípò lè bímọ gbogbo obìnrin tí ò bá tì máa rí nǹkan oṣù àmì ní ìpẹ́rù rò lè lóyún gbogbo obìnrin tí ò bá sì rí nǹkan oṣù máa àmì ní wípé kò lè lóyún torí di eléyìí báyìí obìnrin àmì kò lè bímọ ń bẹ lára kó sì ń kó sùn bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run bá wà ó yukhrijul hayya minal mayyiti wa yukhrijul mayyita minal hayy. kẹ́mi àwọn ìyàwó anabi ibrahim alayhi salam wọ́n dàgbàdàgbà ọlọ́run tún ní wọ́n bímọ. kẹ́mi ìyàwó Zakariya ọ̀dàgbà ọlọ́run tún ní kó bímọ torí de eléyìí ilé ìjẹ̀bù tó ṣe jẹ́ ń bẹ̀ ọ́ alimami Abu Dawud àti Nasa'i àwọn náà gbé àdìsí jáde Ibn Hibban àwọn sì gbé jáde nínú sàhíhì wọn ó fi hàn pé hadith sàhíhì ní lọ́dọ̀ tí wọn. al Abu Abdillah nínú Mustadrak àwọn náà gbé jáde wọn sì sọ pé sàhíhì. شوفوا ابو حاتم ابو حاتم الرازي انا سوقي حديث منكر حديث منكر فين حديث منكر هو الحديث الضعيف هو الحديث الضعيف الذي خالف رواية الثقات ما رواه الضعيف مخالفا به رواية الثقات انت ان تو ضعيف غباوا طله تو غباوا تو اتاكون تاwọn ẹni tí wọ́n dolo dodo gbawa ni wọ́n pè ní hadithun munkar ṣùgbọ́n olùmọ̀ sọ pé hadithun hasan wọ́n sọ pé hadithun hasan abu hatim yìí wọ́n ní tírà kan wọ́n pè ní ilal ibnu abi hatim ọmọ wọn lọkọ tírà yẹn ṣùgbọ́n bàbá ni ó tọ tírà yẹn torí pé ọmọ ń bi bàbá léèrè bàbá mi kílẹ̀ rí sadiq fatima bintu abi hubaysh níbi tó ti sọ yìí pé anabi sallallahu alaihi wasallam kó wọn máa ṣàlùwàlá fún gbogbo òun kọ̀ọ̀kan bí ó sì béèrè ńlọ́dọ̀ bàbá rẹ̀ bàbá wa sọ pé hadith yẹn hadith munkar fihi fulan lágbájá wa ń bẹ òun lọ́rọ̀ wa rẹ̀ wa khalafa bihi riwayat thiqat fakana hadithan munkaran yóò tún béèrè hadith mi so bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe tíra yẹn tí tíra ti parí bàbá ọmọ ń bi bàbá bàbá ń dáhùn ẹ wo bó ṣe dáa tó pé kí bàbá ọmọ kọ́mọ náà mọ̀ sòtún bá mọ̀ tí gbogbo wọn bá mọ̀ ìmọ̀lẹ̀ ọ̀pọ̀ ń wọn bàbá ọmọ ọmọ ọmọ òkùnkùn nìyẹn kọ́nà sànù wa tẹ́bá tún padà síbi àdìsí wọ́n ń sọ fún wa nípa àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ rírì nǹkan oṣù nínú àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ òun náà ní pé tóbìnrin bá ti rí nǹkan oṣù kò ní kírun mọ́ ọ tóbìnrin bá ti rí nǹkan oṣù kò ní kírun ma ọkọ rẹ̀ sì gbọ́dọ̀ súnmọ́ kò sì ní gbààwẹ̀ kò gbọ́dọ̀ gbé alukur'an kò gbọ́dọ̀ wọ mọ́sálásí tí nínú rẹ̀ wá ní tóbìnrin bá ti rí nǹkan oṣù tálákọ̀ọ́kọ́ ọgbọ́dọ̀ ṣẹlẹ̀ kejì ńlẹ̀ bàbá rẹ̀. ṣé nínú ìdájọ́ tó rọ̀ mọ́ nǹkan oṣù ni torí láṣẹ ó ṣe ti ká ẹ ti gbọ́ ká ẹ sì ṣe rí àwọn ẹni tí ń lorú rẹ̀ Allahu alam àwọn ò tí ì mọ òfin tó sọ bá ń lò ní sóye àti ìmọ̀ òfin tó sọ pé tóbi bá ti ṣe nǹkan oṣù alákọ̀ọ́kọ́ lé bàbá rẹ̀ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ kejì àti ìmọ̀ òfin tó sọ bá ń lò ṣùgbọ́n yà á mọ̀ lọ́la torí rẹ̀ al-aslu al-aslu baqa'u ma kana ala ma kana tó gbogbo kan máa bẹ lórí ibi sẹ́ńbẹ̀ títí tá a fi máa kó sí torí di eléyìí báyìí ọ̀gbọ́dọ̀ ṣe nǹkan oṣù méjì lé bàbá rẹ̀ ọ̀gbọ́dọ̀ ṣe nǹkan oṣù mẹ́ta lé bàbá rẹ̀ àwọn apáàkì ọmọ kólóró. wọ́n ní àwọn ṣe bá àìsà ṣe bá wà ní kékeré ṣe àìsà nìwọ̀ mo rò pé sẹ́mi pé yàtọ̀ wà àìsàn lò àbí kí ni wọ́ ó ní náà á sọ pé eléyìí ọmọ Abubakar kí ló kọ bàbá tiẹ̀ kí ló Abubakar àìsàn á. sọ pé Abubakar kan original ọ̀kan imitation ti fi. ó ti fi Aisha radiyallahu anha ó ti fi hàn Nabi sallallahu alaihi wasallam láì níye gba ìyàwó rẹ̀ ní ìyàwó rẹ̀ ni ọlọ́run sì lọ yá ó yá náà nù tàbí òye wa tọ́jà bó ti ṣe jẹ́ ń bẹ́ ọ so nítorí ti eléyìí báyìí eléyìí náà wàá túmọ̀ sí kíkọ́ wá gbogbogbò sílé bàbá rẹ̀ náà o so the earlier the better so nítorí pé tí ẹ̀ bá ti ń dàgbà tí bá ti ń gbó a sì mọ̀ pé bàbá èèyàn ò ní fẹ́yàn àbí bẹ́ẹ̀ kọ́ ni sókè yẹn tètè lọ́lé ọkọ ni. wọ́n lẹ́sẹ̀ nínú súnà náà ó ní pé gbogbo ọkùnrin tó bá fẹ́ fẹ́yàwó ń fẹ́ fàgbàlagbà bẹ́ẹ̀ ni àbẹ́ kọ́ nínú gbogbo èèyàn rẹ̀ tó fẹ́ fẹ́yàwó ninety nine ọmọge lọ́fẹ́fẹ́ tí ó dàgbà tó one percent làwọn tó fẹ́ fẹ́ gbẹ́ màmá wọn. so torí délé yìí tọba tí wàá gbà tí bàbá rẹ bá ti lè dọdúró tó mú ọ tán yẹ bọ́ọ̀lù o torí subhanallah tẹ́ ẹ máa fi ń dàgbà tẹ́ ẹ ń pè kíní kan tààtì kìíní kan thirty five. torí pé a gbọ́ nípa àwọn bàbá tó dé pé àwọn ọ̀fẹ́ fọmọ ọlọ́kọ wọ́n ní ó sì tún kéré ọmọ sì ti tún twenty nine thirty ó dìgbà tó bá graduate wọ́n tó bá graduate tó bá sáà sẹ́mi pé tó bá tún sáàbù tán wọ́n ní tó bá rí sẹ́ tó bá tún rí sẹ́ níjò lọ bẹ̀rẹ̀ sẹ́ kó o bá rí promotion a'udhu billah. àbí no ọ̀sẹ̀ parí degree ni tó bá ṣe masters degree sá ọwọ́ àti masters náà ó tún á rí sẹ́ ọwọ́ á di pé à ń wọkọ̀ kí ló kọ yín mà à ń wọkọ̀ sẹ́mi pé nǹkan dé àbí òdì so nítorí di eléyìí báyìí tó o bá di àwọn ọkọ wàhálà dé abíòdì ẹ̀ẹ́n tó o bá lọ tó o bá kíra rẹ bọ́ ẹnìkan lọ́rùn tó gbé dákun torí tọ́lọ́ mọ́ ń wọ́kọ ni pé dákun rìn síwájú orúkọ yé nítorí pé tọ́lọ̀ bá di bẹ́ẹ̀ àdáwò dé abíòdì a'udhu billahi minash shaitani rajim torí àwọn bàbá mi orí wọn ò pé la shakka fi dhalika orí wọn ò pé nítorí torí wọn bá pé oríire obìnrin iná nìkan rọkọ lásìkò àwọn obìnrin mìíràn orí wọn ò sì pé nítorí pé àwọn náà nísìn ọwọ́ one twenty five ọwọ́ arọ́kọ ọkọ akéjà tètè ṣe dáṣe onínú mo sì kéré a ó sì kéré kò burú títẹ̀ ń bá kun ó di mélòó. ilé ìtumọ̀ sí pé lábẹ́ òfin ọlọ́run lábẹ́ òfin ọlọ́run the earlier the better the earlier the wọ́n ti sọ pé àwọn rí ya. àyà tọ́jú ọmọ twenty one years ìyá àyà tọ́jú ọmọ tí bẹ́ẹ̀ mọ ya, àyà grandma olùkọ́yé yẹn ni pé òun ti bímọ ọmọ rẹ̀ náà ti bímọ òun sì wà ní twenty one years ètò túmọ̀ sí pé now ètò túmọ̀ sí pé ètò túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ti ń lọlé ọkọ lónìí tí wọ́n ń dunnú káwọn ń lọlé ọkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n ń gbé lọlé ọkọ lónìí tí wọ́n ń dunnú káwọn fẹ́ yàwó ọ̀pọ̀lọpọ̀ nu ipò yá àyà wọn wà torí wọ́n ti di late comer kọ́lọ̀ mẹ́jọ á di late comer torí délé bẹ́ẹ̀ náà lọ́kùnrin o ọkọ ẹ ṣe nǹkan oṣù láṣẹ tàbí lálẹ́ gbọ́dọ̀ wá sírò rẹ̀ fún ọ pé wọn náà gbọ́dọ̀ ṣe nǹkan oṣù méjì lé bàbá rẹ̀ so ṣùgbọ́n tí ẹ̀rọ bá ti ń pàpẹ́ jù sọ́dà sọ́dà kọ́dà tí wọ́n á ké brọ́dà kan ní ká bá wọn wáyà wò dípò ká sọ pé bàbá kan oníkàbọ̀ wáyà o nígbà tí wọ́n gbé brọ́dà kan oníkàbọ̀ wáyà o àwa pe ọ̀kan nú àwọn sisters àwa nítọ̀ alhamdulillah ọlọ́run ti ṣe o ike ṣé young man ni àbí báwo ike tí bó ní ẹni tó bá dàgbà jù ọ lọ ike bẹ́ẹ̀ ni torí sẹ́wọ̀n kóbì máa fẹ́ ẹni tó bá dàgbà jù ọ lọ so nígbà tá a wá mú wa làwọn ẹni sọ kójú mẹ a wá ẹ broda bàbá ta pé broda lọ́nà bá dé nígbà tó bá rí a ọmọ mi bá túlẹ̀ bébí ti bàbá báyìí pọ̀ ó túmọ̀ sí pé the earlier the better lọ́jọ́ bó ti ṣe jẹ́ ká máa rántí anabi muhammed sallallahu alaihi wa sallam ó ń fẹ́ ká fẹ́yàwó ká bímọ ká lè bá a pọ̀ nígbà tó ti wá gbó ó ti rẹ gbogbo eegun gbogbo eegun ẹ̀yìn ti ń tẹ̀ nànà lọ́wọ́ ẹ̀kọ́ fẹ́ fẹ́yàwó ẹ̀wọ́n akọ́ ẹ̀gbọ́lẹ́ lọ wẹ̀límà lágájá wẹ̀límà ńgbà yìí wá láàárọ̀ mo rò pé yé tó ń torí délé báyìí èyí ti kó pin lásán lọ́ba ó tún bá àwọn ọkùnrin náà wì í lẹ́yìn rẹ̀ ni wọ́n á mú àdìsí mi wá fún wa o àdìsí jẹ́ ti yàtọ̀ sílẹ̀ yẹn àwọn ìdájọ́ kan wà tọrọ ma mustahaba obìnrin tó ṣe kẹ́jẹ́ àárẹ̀ jáde lára tiẹ̀ àkọ́kọ́ òní pé ọkọ rẹ̀ lè súnmọ́ obìnrin tẹ́jẹ́ àárẹ̀ jáde lára tiẹ̀ ọkọ rẹ̀ lè ṣe kí ni ọkọ rẹ̀ lè súnmọ́ kò sí tó burú bẹ́ẹ̀ Ibn Abbas radiyallahu anhuma oníṣẹ́ bọ́ tọ́ sí pé kó kírun wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní tó bá ti tọ́ kó kírun ọtọkọkọ rẹ̀ ó súnmọ́ fọsọlẹ́tù àbọ̀mù torí pé àsọlẹ́tù ọ̀gájú kọkọ rẹ̀ ó lọ. nítorí ti mú tọ́sí pé kó kírun ajẹ́pọ̀ tọ́sọ́kọ rẹ̀ pé kó ṣe kíni kó súnmọ́ eléyàn jẹ́ ọ̀kan nínú àwọn àdájọ́ èyí tó rọ̀ mẹ́ni a fẹ́

tọ́ọ̀mà kan láì jẹ́ pé láì jẹ́ pé òun ló ló ló láì jẹ́ pé ó ní control lórí ìtọ̀ kò burú kó na olò léjì kọjá pé ìtọ̀ ẹ̀ máa kẹ́ síbẹ̀ títọ̀ ẹ̀ máa kẹ́ síbẹ̀ yóò mú kí ìtọ̀ ẹ̀ kó ṣe kí ni yóò mú kó dínkù kò ní jẹ́ pé ìtọ̀ ọ̀kẹ́ sí lẹ́wù. bákan náà obìnrin ti ń ṣe ṣe hàn àbọ̀ kò burú kó gbá àwẹ̀ nítorí pé inú ìmọ̀ra lọ́wà ìgbà tó jẹ́ pé inú ìmọ̀ra lọ́wà kò burúkọ gbààwẹ̀. bákan náà obìnrin tí ń ṣe ṣèhánzọ ọgbọ́dọ̀ ṣàlùwà látàsìkò òun tó dé o torí pé ìmọ̀ra tún láti tiẹ̀ yóò dùn sásìkò fi tó tó bá ti ṣàlùwà látàn yóò lọ kírun ni kí ẹsẹ̀ kí yóò ṣàlùwà lákàlẹ̀ bí ẹni tí nǹkan kan ò ṣe sẹ́wọ̀n kí nǹkan ń ṣe òun torí délé yóò sì mara yóò sì mara kíá yóò sì sàlùwàlá kíá yóò sì lọ kírun kíá bí tiẹ̀ ṣe jẹ́ nu lẹ́yìn eléyìí wọ́n á mú àdéhùn asma binti umais radiyallahu anha wa ní ọ̀dọ̀ abi dawud as-sajistani rahimahullahu ta'ala wọn lé anabi sallallahu alayhi wa sallam sọ kí tajlis fi mirkanin wọ́n ní kóbìnrin tí ń ṣe istihaba kó jókòó lórí kòǹgìrì kó jókòó lórí bàsíà kó jókòó lórí báàpù nǹkan àfọsọ ni wọn ń pè mẹ́ta kó jókòó lórí rẹ̀ fa'idha ra'at sufratan fawqa al-ma'i tọ́ba wá rí i pé omi yẹ́lò ó ti kán sí orí omi ó túmọ̀ sí pé yóò jókòó lórí kòǹgìrì gbàtíà báàpù àmọ́ yóò da omi díẹ̀ sínú rẹ̀ nígbà tí ẹ fẹ́ ṣe experiment ni sẹ́wọ̀n pé mustahadọ̀ ló mustahadọ̀ ní kẹ̀kẹ́ ń jáde continuously without control stop tó bá wá jókòó lórí báàpù yẹn yóò mọ̀ wá wo omi tí ń bẹ nu báàpù yẹn pé kí ló ṣẹlẹ̀ sí tó bá fi lè rí pé omi yẹ́lò kankan sí orí omi falitagotẹsẹl kọlọwẹ yẹnni pé yọọ máa jókòó sórí báàfù títí tí ó fi rí tómi yẹlò kan yẹnni pé bẹ́tẹ̀ ń ṣe ń wà yẹlò náà wà bẹ́tẹ̀ ń ṣe ń kàn kan kọlọwẹ kọlọwẹ lè dóhùrí wọlé àṣù yẹnni pé yọọ lọ sọ láti dóhùrù lára àlàyé rẹ̀ ń hamna bíntì Jahsh ètí ń bọ̀ lẹ́yìn ilé pé wàá lọ sọ̀látò gbóhùrù lára tó fi kí papọ̀ mọ́ àlàáfù wàá wá wọ ìwẹ̀ kan fún un méjèèjì wàá wọ ìwẹ̀ kan fún un méjèèjì hadisi yìí tọ́ka sí pé mustahabo kìí serun tó wá nínú hadisi Fatima bíntu Abi Hubaysh tó tó ń sọ pé kí ni wọ́n máa ṣe àlùwàlá. ọ̀ràn yẹn ni àbí súnà ọ̀ràn so adịsị asma òun tọ́ka sí pé yọ́ọ́ mọ kí asiri papọ̀ pẹ̀lú ìwẹ̀ kan yóò sì máa kí maghrib àti yóò sì máa wẹ̀ kan fún àṣùbà mélòó lọ. kí ló bá oṣù kan thirty days times three ninety wẹ̀ ni ọ wẹ̀ so eléyìí báyìí ọjọ́ tí hadith tọ́ka sí. asma bintu abi umais abintu umais ọjọ́ ìyàwó hamza àbí ìyàwó jaafar ibnu abi talib jaafar ibnu abi talib ìyàwó rẹ̀ ní Asma bintu Umais ó ṣe hijira pẹ̀lú rẹ̀ lọ sí Habasha pẹ̀lú ọkọ rẹ̀ wo Ja'faru bọ́nà Abi Talib ìgbà tí ó wà pẹ̀lú ọkọ rẹ̀ Ja'faru ó bímọ fún ó bí àwọn ọmọ fún kótó di pé Ja'faru sáláìsì lójú ogun ó sáláìsì. abubakar fẹ́ gbàtà abubakar fẹ́ ó bímọ fún abubakar ọmọ tó bí fún abubakar òun na ni muhammad ibn abi bakr muhammad ibnu abi bakr tọjọ kan náà fuqaha as-sab'a fuqaha al-madinati as-sab'a. so ó bí fún Abubakar radiyallahu anhu tọ́ lẹ́yìn rẹ̀ ìgbà tí Abubakar kú Ali ibn Abi Talib radiyallahu anhu òun náà fẹ́ bàtàlì yìí fẹ́ ó bí Yahya fún Ali so Asma'u nìyẹn bintu Umais. Ohun lẹni tó wẹ abubakar níjọ́ abubakar kú asma bintu abi umais abintu ah, umais radiyallahu anha eléyìí fi hàn pé lábẹ́ òfin ọlọ́run bá wa kò burú nítọ́kọ obìnrin kan bá kú mi tọkọ yẹn bá tún kú kó tún fẹ́ mi tẹ́lẹ̀ náà bá tún kú kó tún mi kò sí tó burú ipò òní fẹ́ lómi tí yóò sì máa jẹ́ ọ́ tó máa jókòó sí mọ́sálásí ṣe bára kàlà lọ́kọ̀ mi tó yẹ kó ọmọ gbọ́ bùkátà lé ọ lórí ṣùgbọ́n kọ́ ọmọ o ọkọ tó o bá fẹ́ kàn tọ́lá ọba bá fi lè ṣe wá àtọkọ àwọn ọkọ yẹn lọ́mọ àlìjẹ́nà ọkọ tó o bá fẹ́ kàn ní ọjọ́ kọ rẹ̀ nù àlìjẹ́nà ọkọ tóbìnrin fẹ́ kàn ní ọjẹ́ ọkọ rẹ̀ nù àlìjẹ́nà torí de eléyìí sọ́nà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ màtíyàwó rẹ̀ ń sọ fún ẹ pé kọ́dà tó o bá kú òun ní fẹ́lòmíì wọn náà wà ń gbé tọ́mì ọ̀ ń sàmì inú èèyàn ò túmọ̀ sí kankan ọ sọ fún pé sórí tó bá ń kíkọ ọlọ́kọ̀ míì lọ́ba pé ọ ahlan wa sahlan tó bá sì mọ̀ kọ́ ọ bẹ́ẹ̀ dúró mọ́ tọ́jú àwọn ọmọ rẹ ahlan wa sahlan má di anybody mọ́lẹ̀ ìyẹn tó bá pé ọlọ́kọ́kọ́ kú torí èrò obìnrin ni pé ìwọ ọlọ́kọ́kọ́ kú so lẹ́yìn náà ìwọ náà gbọ́dọ̀ dámẹ́jẹ̀ mú kọ́mọ ọlọ́mọ kọ́ wa sọ pé tí mo bá kú ọ̀gbọ́dọ̀ fẹ́ lómi ẹ wá sign contract contract contract òfò asmaa nìyẹn ló bí àwọn ọmọ ńláńlá kalẹ̀ fáwọn èèyàn ńláńlá wọn kò sí tó burú mbẹ eléyìí tó túmọ̀ sí pé kò sí tó burú nínú kí wọn náà fi obìnrin tọkọ rẹ̀ ti kú kò sí tó burú mbẹ tó bá ti kó bá wù ọ láti fẹ́ kò sí tó burú lẹ́yìn náà tó bá sọ ike lágbájá kú wọn á sọ pé tọ lápèjúwe pé tọ ìyàwó rẹ̀ ti parí ìdà wọn ti ń wọkọ tí wọ́n ti sọ́ńbẹ̀ nǹkan yẹ kí wọ́n dákẹ́ mọ́sálásí yẹn tẹ́nìkan fi náwó kó wọ́n fẹ̀ nítorí pé tẹ́ ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ẹ lè ṣílẹ̀kùn bàjẹ́ ẹ lè ṣílẹ̀kùn bàjẹ́ torí pé téèyàn bá rìn èèyàn rí bàjẹ́ èèyàn rí oríṣiríṣi ewu tí ń ṣẹlẹ̀ táwọn obìnrin tọkọ wọn kú pàápàá jùlọ tó bá fẹ́ lọ́kọ ẹ̀ràn lọ kẹ̀ tètè fẹ́ ẹni tí ó bá bẹ́ẹ̀ náà lóbin tó ti kọ́kọ́ rẹ̀ kọ́ ọ kò burú kára ẹni tí ó volunteer láti tètè fẹ́ kọ́mọ̀dìlẹ̀ nítorí pé ó dáa púpọ̀ irun wọn kọ́mọ̀dìlẹ̀. tọ́ eléyìí jẹ́ gbòtùsọ̀ jẹ́ńbẹ̀ o tabawa rẹ nìkan tó ṣe wípé ọ̀hàmọ́yàwó rẹ̀ wọ́n kọ́ ọ lẹ̀ wọ́n kọ́ ọ lẹ̀ ó sì ti léyàwó jáde àmọ́ kò tí kọ́ lẹ̀ àwọn ń bẹ̀ kódà kún kọ́ gbà padà torí pé fala junaha alayhima an yusliha baynahuma sulha was-sulhu khayr kò sí tó burú kó ṣàtúnṣe láàrin wọn tó rọ́pò àtúnṣe lọ dáa jù tọ́ ẹ̀yin àgbà alátúnṣe ẹ má jẹ́ ẹni tí ó bàjẹ́ ẹ̀yin jẹ́ wájú alátúnṣe fẹ́ ṣàtúnṣe láàrin wọn. dákun gba obìnrin padà má fìyà jẹ kò burú torí pé irin ní máa ọlọ á ní kọọlẹ kọọlẹ lónìí kó tó dọ̀là bọ́ba ti ti ń ti máa ń parí ẹ̀dá rẹ̀ á fi lọ́kọ mi ìwọ náà sì wá jẹ́rìí sí ọ̀rọ̀ níta máa fi hàn yàn létí máa fi kàn yàn kù nínú sẹ̀ríà. torí asma binti umais àwọn obìnrin ńlá nìyẹn radiyallahu anha ẹgbà wọn ọ̀rọ̀ tiẹ̀ tó gbà wá fún wa yìí tí kù tó wà ń bẹ onípẹ́ni tí ìsìnkábọ̀ ti ń ṣe yọ́ọ́ máa wẹ̀ fúnrun méjì méjì al-zuhr wal-asr al-maghrib yóò sì máa wẹ̀ fún àṣùbà ó di wẹ̀ mélòó. ìwẹ̀ mẹ́ta lójúmọ́ ni ọmọ wẹ̀ àwọn fuqaha ìyapa ẹnu wa wà láàrin wọn pé ṣé ọmọ náà ni àbí òní wẹ̀ apá kan nu àdìsí yìí báyìí wọ́n ti pa òfin rẹ̀ rẹ́ wọ́n ni wọ́n parẹ́ nítorí pé àdìsí tuntun bọ̀ lẹ́yìn rẹ̀ àdìsí Hamna bintu Jaj ó ń fún torí nǹkan na náà ló náà mú wa àjẹ́ wọ́n torí kọ́ tako àdìsù Fatima bintu Abi Hubaysh wọ́n ní bó láti wá sí wọ́n lọ́nà tá a gbà sopọ̀ ni pé ká sọ yìí pé ọ̀ràn yẹn ni kóbìnrin ti ń ṣe ìsèhádọ́ ọmọ ìsàlùwàlà fún gbogbo irun kọ̀ọ̀kan ẹ̀mí ló ní àwọn àsàlùwàlà lójúmọ́ ẹ̀ márùn. ṣùgbọ́n ìta fẹ́ ìní pé kó sì máa wẹ̀ pẹ̀lú àlùwàlà ìyẹn ni pé hadithi yìí á gbé òun sórí wípé alistihbab á nífẹ̀ẹ́ sí kọ́wẹ̀ láàrin gbogbo orun hadithi kan tó ń bọ̀ tó ní gbogbo orun kọ̀ọ̀kan ni wọ́n máa wẹ̀ fún tọ̀ ṣùgbọ́n eléyìí tọ́ka sí pé gbogbo orun méjì méjì ìwẹ̀ kan so tá a bá sopọ̀ bẹ́ẹ̀ ẹ̀rí pé kò takora wọn ọ̀ràn ẹni kó sàlùwàlà ṣùgbọ́n súnà ni kó ṣe kí ni kó wẹ̀ tẹ̀lé ìtumọ̀ sí pé obìnrin tí máa ń ṣe ìsèhábọ̀ bóun ti ṣe máa ṣe nù. sọ́wọ́ tó kẹ́ni tí ń ṣe ìsèhábọ̀ kọ́ lọ sọ́sítù láti lọ wó oògùn kò sí tó burú mẹ́ kò sí tó burú nu pé kọ́ lọ sọ́sítù láti lọ wó oògùn fún nǹkan tí ń ṣe kọ́ lọ wó oògùn fún tí ń ṣe torí pé ó ti hàn pé àárẹ̀ líle yẹn a sì mọ̀ pé ma anzala Allahu min da illa wa anzala ma'ahu dawa ọlọ́run ọba kò sọ àárẹ̀ kan kalẹ̀ àfi kó sọ ògùn kalẹ̀ pẹ̀lú rẹ̀ sòtọ́ máa ti ń béèrè inṣàlá wàá rógùn rẹ̀ àti mà lónìí ìgbà yìí tìrú rẹ̀ máa ń dà láàmú ògùn wà tí wọ́n fún tẹ́jẹ̀ odò abẹ́rẹ́ wà tí wọ́n fún tẹ́jẹ̀ yẹn odò wọ́n sì lè sọ fún pé kó máa jẹ nǹkan báyìí kó máa mú nǹkan báyìí yóò dùn bí kò sọ fún pé kó máa mú mílíkì pig milk ni kó máa mú létí máa ti mú tẹ̀léra wọn ẹ̀jẹ̀ istihadọ yẹn yóò máa dúró díẹ̀ díẹ̀ yóò máa dá díẹ̀ díẹ̀ yóò máa dá díẹ̀ díẹ̀ wàhálà kẹta ọlọ́run ọba kó fún wa lálàáfíà ọlọ́run ọba kó ràn wá lọ́wọ́ kó fún wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa kó ràn wá lọ lórí àti máa ṣiṣẹ́ pẹ̀lú dáǹgbọ́yé kó ń balẹ̀jọ́ subhanakallahumma wa bihamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka الحمد لله يا با مغرب ولا يبقى تراكاتي فورو ìmáàmù wa dìde láti pa ìṣá ìpapọ̀ mọ́ Maghrib torí òjò ti ń rọ̀ báwo lẹni tí ọ̀bárun láti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ kò sí wàhálà yóò pé irun rẹ̀ tó bá pé irun rẹ̀ tó bá pa ìmáàmù yóò kí pẹ̀lú rẹ̀ tí ó bá sì bá pẹ̀lú rẹ̀ ó náà kí ìṣá rẹ̀ lẹ́yìn tí ìmáàmù kò sí ìyàpánu eléyìí nítorí pé òun náà bá lè máàmù láti ọba láàrin so ó sì gbọ́dọ̀ pé irun tó ti bẹ̀rẹ̀ yí báyìí

náà tó bá rún mi kọ́ wá wẹ̀. Eh, wọ́n ní ṣé wàhálà ṣé máa já ìbálẹ̀ obìnrin bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni jọ kọ sínú ọ̀pọ̀lọpọ̀ àwọn òwe àwọn journey experience wọn ló ṣeé ṣe pẹpẹ wàhálà kọjá ìbálẹ̀ obìnrin náà la ti ṣàlàyé ṣáájú náà nínú ìdánilẹ́kọ̀ọ́ kan rí ìgbẹ́ni tó bá fẹ́yàwó tí ìyàwó sì sọ pé òun yóò bá ìbálẹ̀ o yóò bọ̀ òun pé òun wà ìgbà tó wá fẹ́ tán ó wá bá yí pé o ó lè fi mọ́fẹ̀sùn zìnnà mọ́fẹ̀sùn bàjẹ́ kan ó lè jẹ́ pé ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ ló já bájìn rẹ̀ dànù so àwọn olùmọ̀sí ṣàlàyé lóríṣiríṣi. wọn ló ṣe é ṣe kọ́ pé ìpín nǹkan ìpín nǹkan já yàtọ̀ sí ń jọ ẹ̀yà rẹ̀ jáde bíi pé rẹ̀ ti jáda fẹ́kẹ́ ìgbà tó bá bọ́ pátá rẹ̀ lórí tẹ́tí ẹ̀kún bẹ̀ tí ò ní mọ tó ṣẹlẹ̀ ń tiẹ̀ ń jọ yẹn kò ní mọ̀ tòṣùgbọ́n àsìkò ń bọ̀ tí ọmọ ó sì ṣe é ṣe kọ́ pé nǹkan ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ àwọn èèyàn ń sá òun náà ń sá ibi tó ti fẹ́ bẹ́ẹ̀ pé kí wọ́n fẹ́ fo kọ́tà ńlá ibi tó ti wá fò so bí bá jẹrẹ sí jáàmù gbogbo orúkọ máa lè ṣẹlẹ̀ ala kulli hal lábẹ́ òfin tí wọn bá kó obìnrin kan fún ọ tó bá sọ pé wà bàjẹ́ tó wá fẹ́ tó bá pípọ̀ wà bàjẹ́ lábẹ́ òfin ọlọ́pàá orúkọ ọdà padà lé ọ ẹni tó parọ́ fún ọ tó tàn jẹ òní ọ̀sán gbogbo tó ọ̀sán fún ọ padà ẹbí ẹ̀yẹ wa torí di ilé ọjọ́ bó ṣe jẹ́ náà. ìyàwó lè gbé ìgbà ní bí ẹ máa fẹ́ Wọ́n rántí pèrún lásìkò tó ń fẹ́ gbèrún dúró fi tó. Kò burúkú ń pèrún. Wọ́n máa bá pèrún tó kọ́ sí ọ̀rọ̀. Náà, Ẹ jẹ́ agbọ́rọ̀. ẹja ètò kan abalẹ̀ síbi kí ìjẹ́ fún ló ku ẹran jẹ ká má jẹ ẹ̀mí tó wà nù odò tó ku ẹran kú bẹ̀ tó ku ẹran bọ́ bẹ̀ kọ́ ló fún àwọn bí òpin ṣe òótọ́ ni pé ẹ máa ń ṣe ayò látara owó wọ́n ní pé sódodo ni pé ẹ̀rẹ́ ṣe nǹkan oṣù gba ọwọ́ torí kó àti sọ pé nǹkan oṣù náà lè tẹ̀sí máa ń jáde ọ wà tó nǹkan oṣù tiẹ̀ àrè kaná ní wọn gbà jáde tí ọmọ rí pé òun ṣe nǹkan oṣù òun ṣe nǹkan oṣù lábẹ́ òfin ọlọ́tà wà mọ̀ kò ṣe nǹkan oṣù. màánà dálé ojoojúmọ́ ni ọmọ gbà wẹ́ tiẹ̀ ojoojúmọ́ ni ọmọ kírun gbogbo gbà rẹ̀ lè súnmọ́. ẹni tó ń nǹkan ilé ìwé torí àti yóò òyìnbó bàbá sí gbogbo ìgbà tó bá fẹ́ kírun yọ parọ́ gbogbo ìgbà náà yọ parọ́ tó bá fẹ́ kírun torí pé alimẹ̀sọ́rọ̀ láyé sọ́tò bí nàásù ọ̀rọ̀ ọ̀run láti máa parọ́ rẹ̀ ìmọ̀kọ̀ ọ̀rọ̀ ọ̀run dátọ̀ yẹn dúró ọ̀rọ̀ ọ̀run lẹ́jẹ̀ yẹn dúró náà wọ́n béèrè pé ìgbà pé kí ni ìdájọ́ obìnrin tí ó wọ ọ̀dọ́ tó wọ ìbọ̀wọ̀ nígbà tí ó ṣe ká ìdájọ́ bá a kúrò bẹ́ẹ̀. kí ni ìdájọ́ obìnrin tó wọ ìbọ̀wọ̀ nígbà tí ó ṣe nǹkan oṣù láti fi gbá kúránì mu tó dáa ní kókó náà gbà kó bá wọ ọkọ̀ sọ àmọ́ tó bá gbà mú pẹ̀lú nǹkan tó wọ̀ sọ àmì Thank you àánú ń wẹ̀ láti tẹ̀ láti ànábì sallallahu alaihi wasallam fẹ́ni tí ó ṣe ìṣẹ̀hámọ̀ láti máa wẹ̀ tó kí ọ̀. Náà, àlékún sọ̀rọ̀. Tí ìmọ̀ táyé tí máàmù bá ga ju ayé tí ìmáàmù lọ tó burú kò burú lópin ìgbà tó bá ti pé wọn ò ṣe bẹ́ẹ̀ fún gbèrágà bí gbọ́dọ̀ pé ìmáàmù wà ní dáńsẹ̀ àwọn èèyàn sì wà pẹ̀lú rẹ̀ ní dáńsẹ̀ yẹn dáńsẹ̀ ti kún àwọn èèyàn kan á lọ sí ọ̀sẹ̀ ìṣòṣò burú mẹ́ ó ti parí àló ti parí ọlọ́bìnrin kírun lọ́wọ́ ó kírun lọ́wọ́ ní oṣù dé ó ti parí nìyẹn irun yẹn ti parí nù so eléyìí túmọ̀ sí pé gbogbo òórùn gbogbo òórùn. tí nǹkan oṣù débòbìnrin lórí rẹ̀ lákòókò rẹ̀ gbogbo oorun yẹn ọlọ́run sàmójú kúrò tó bá parí nǹkan oṣù kò ní sàrùn yẹn parí. lọ èyí gbalada àyàfi lórí tẹ́yẹ̀ bá ṣe kò tí ì kírun. ó ń kí lọ́ọ̀nù kò tí ì kí tán. táwọn ìgbẹ́ni bá dé kí òòrùn tó wọ̀ kí ló máa ṣe. òun tó oṣù rẹ̀ dé kó tó wọ̀ ó tún kò sì tí ì ṣe kò ní ìtumọ̀ ìbéèrè. ìkóṣe ó ti ṣe ìkóṣe tẹ́lẹ̀ kó wá parí nígbà tí òun ti wọ̀ nígbà yẹn. ọ̀rọ̀ ti wọ̀ tó fi parí nǹkan oṣù báwo ni o ti ṣe yóò kí ìrọ̀rùn. tó bá yẹ pé iye àkókò tó ṣẹ́kù tó ràn kù wọ̀ ó tó rákà márùn yóò kìrọ̀ àti àṣù tó bá yẹ pé wọ àkókò tó ṣẹ́kù ojú kákíráka mẹ́rin lọ ìrun àṣù nìkan ni ó tó bá jẹ́ rákà mẹ́ta ńkọ́ ẹ̀ dáhùn àfọwọ́sọ adé tó bá jẹ́ rákà wàhálà náà wọ́n bí lè pe ṣé lè wẹ̀ ìwẹ̀ àìkọ̀ pẹ̀lú jánàbà ní pẹ̀lú ẹ̀kan kí wọ́n dà nìyẹn. bẹ́ẹ̀ni lè wẹ̀ àìl àti jánàbà papọ̀ ṣùgbọ́n báwo ni àìl ti mú báwo ni jánàbà ti mẹ́ni ti ṣe àìl. àwọn ní bíbélì àwọn parí àìl ní ìwé àwọn ìwà fún. ọparí ah, rẹ làwọn méjèèjì lábẹ́ kíkọ́kọ́ rẹ̀ ó súnmọ́ kó tó di kọ́ wẹ̀. فلا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله حتى يطهرن yẹn kò sí fún yẹn ọwọ́ ọlọ́run lọ́wọ́ títí tẹ́jú ó fi dá فإذا تطهرن èèyàn lè ṣe تطهرن tí wọ́n bá wá wẹ̀ فأتوهن. min haythu amarakumullah ìgbà náà lè lè súnmọ́ o ṣùgbọ́n kò tí ì wẹ̀ ọ́ gbọ́dọ̀ súnmọ́ o lè bá ṣeré níbikíbi láì jẹ́ kó o dé àyè ibi tẹ́jẹ̀ ti ń jáde kó tó di pọ́ wẹ̀ yàtọ̀ sáwọn ọ̀rọ̀ ìrìyà àwọn ọ̀rọ̀ ìrìyà wọn kò burú tó bá tẹ́jẹ̀ bá ti dá o súnmọ́ wàláìkì wọn takò ọ̀rọ̀ ìrìyà wọn torí pé hàtà ẹ̀ tóórnà tẹ́fẹ̀ hàrnà ìtumọ̀ kẹ́nà àwọn méjèèjì torí pé kẹ́kẹ́ ti kọ́ lọ́wọ́ pé fẹ̀ ìdá yẹ torí kọ́sọ́ ibi hajj ẹ̀fọ́nà fẹ̀yìdá takọ hàr ọ̀yàtọ̀ sílẹ̀ torí délé ìwẹ̀ ni lórí ìgbà tó bá wẹ̀ ẹ́ àmọ́ tó bá yẹ pé ń ni pé jànábà mu kó tó wá wẹ̀wẹ̀ jànábà ìní haidu tún dé yọ kọ́ lẹ̀ ọjọ́ gbèsè ìwẹ̀ jànábà ó tún ti jẹ gbèsè ìwẹ̀ haidu níjọ́ tí yọba wẹ̀ yọ̀dà ní ẹ̀mí jù igbe bóyá ọkọ rẹ̀ súnmọ́ lẹ́yìn àti parí nǹkan oṣù ó ti di méjì náà yọ tọrọ àforíjì igi wọn súnmọ́ ara wọn kó tó di pọwẹ ọkọ náà tọrọ àforíjì eléyẹn onímọdàbò àwọn màlìkíyà àtàwọn hànàfíyà sọjúgbọn lọ́dọ̀ àwọn ṣàfíìyà nínú kọwùlù kan hànàbílà ìtàn bá wọn tàn gbọ́dọ̀ tàn gbọ́dọ̀ ìtàn yẹn ni sọ àbí lóṣù náà. wọ́n máa ń ṣe irun báwo. àbí wọ́n ètúrú rùn yàn sẹ́mi kó wọ́n òun náà ni. so alákòlá ha ṣíṣe báyọ̀ kọ́kọ́ tọ́ torí pé gbogbo bá ti lè kún rẹ̀ ọlọ́run làánà rẹ̀ ọlọ́run ṣẹ̀bi lé lórí kí ọlọ́run táyà rẹ̀ ti tu pé lé lórí torí obi òfò èèyàn á dẹni òfò àwọn òbílà so àkọ́kọ́ òní gbé èmi ìdúró náà kọ́ lọ́bì ọkọ lọ sí orí ìrún kọ́ lọ sórí rẹ̀ wúruwúru torí ìdílé ọgbọ́dọ̀ wẹ̀ kọ́ dábí sórí dáadáa kọ́ yọ gbogbo orun àwọn àwọn jàǹká ọrùn tó di márùn kọ́ yọ dànù kórè rẹ ọmọ kólógbó bọ́lá ti dá wọ́n ní sọ yẹ kọ́ ọmọ síláṣí àgbéwọ́ ọmọ síláṣí fífi irun kún un òpé kọ́ mọ́ ọmọ síláṣí àmọ́ ń jà nábà háyé tó bẹ lára rẹ̀ ọgbọ́dọ̀ ọmọ síláṣí torí pé rí tọ́sẹ́kùn à orí bàbá ni lára àbí èsì bàbá tó bá ipá gbọ̀n lásán lọ́sẹ̀ kù jànábà ń bẹ lára rẹ̀ ká tó kórì sọjà bí sọjà torí ẹ ẹ̀yin tí ẹ ń fẹ́ àwọn ológe wúwo Ọlọ́run bọ sànù yín sẹwọn kí sẹwọn ti lọ pàmì wọn tí wọn jẹrì rẹ̀ tí wọn bọbọ máàlì rẹ̀ sẹwọn pé ru wọn wọn ò ní fẹ́ kómi ọkàn àbí ẹ̀kọ́ ni Ọlọ́run bá mọ wá sóògùn wọn gbà mí yóò jẹ kó du ọ̀rọ̀ òun á ní rí ibi sásì àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin orí ọ̀rọ̀ á rí kolobo torí gbà tí tó bá pa á tí ó sì rántí mú rọ́bà tí wọ́n máa bí borí kò rántí mú lọ alihamudulilayi tó bá kọ́ wá tà ní ẹjọ́ tó tó ń pa ọ́n pé wọ́n lọ́n jànàbà tí mo wẹ̀ ń jẹ̀ta tí ń forí dákùn jẹ́ mi yọ jẹ́.

sẹ́rù rẹ̀ lè bí kẹ́jẹ̀ máa jáde. àwọn àwọn bí kẹ́jẹ̀ máa jáde. wọ́n ń dédé àwọn máa fa ìwé sí i ṣùgbọ́n tó gbẹ́jẹ̀ yìí kò kí n bí i two to three days lọ àbí two to seven days. náà kì í ṣẹ̀jẹ̀ kó so ẹ̀jẹ̀ àfọwọ́fà ni eléyìí láti mẹ́nuba sọ pé ẹ̀jẹ̀ kó so wà ẹ̀jẹ̀ bímọ wà ẹ̀jẹ̀ àárẹ̀ wà ẹ̀jẹ̀ àfọwọ́fà wà láyé sí ẹ̀jẹ̀ àfọwọ́fà yẹn látàrí pé wọ́n lo oògùn àfẹ́ lóyún látàrí wọn lọ gba abẹ́rẹ́ ẹ má lóyún látàrí wọn kí nǹkan kan bọ̀ wọn nú apá ọmọ èèyàn tẹ̀ ti dájú pọ̀ jù wọn wà là apá wọn wà so gbogbo nǹkan yẹn ó ní bad effect àwọn negative side rẹ̀ tó bá ṣẹlẹ̀ so ó lè mú kí ẹ̀jọ̀ kan máa jáde

ẹ̀jẹ̀ àárẹ̀ làákù gẹ́gẹ́ bó ti jẹ́ pé àárẹ̀ lè dá múyàn bọ́lọ̀ ń bá kọ́ kókó múyàn ìyẹn náà sì lè fà á èèyàn lè fà á rẹ̀ bí kò ọmọ kó kórìbò kúta kó tó kórìbò kúta kó tó kórìbò kúta sẹ́mi pé yọ̀ọ́dà rẹ̀ àbí òdìdá rẹ̀ bẹ́ẹ̀ náà lẹni tó lọ gba abẹ́rẹ́ òfò ibi kan rọ́bà lóyún sẹ́mi pé gbàtọ́ òyìnbó mu wa wọ́n ń ṣe lọ́sọ̀ọ́ fún wọn family planning program àwọn ní lọ́sibítù yìí family planning program àwọn ní lọ́sibítù yìí ẹni tó bìnrin náà karamba ní ọ ara wọn kó lè bá kó lajú káwọn àgbẹ̀ ẹ ẹ ń tẹ́tẹ́ introduce program yẹn sí wa ẹ kí ni díṣèṣì rẹ̀ dogun wọ́n gbélé lọ́wọ́ òun náà gbà so yàtọ̀ sẹ́sẹ̀ tí ọmọ jáde unwillingly yẹn ńjọ́ tó ọba fẹ́ lóyún ẹ wàá gbà fọlọ́ ó ṣeé ṣe bẹ́ẹ̀ kí gbogbo ẹyin inú rẹ ló ti padà tí ò ní sí production mi mà lọ́mọ àtúnkún tẹ́sí mọ́ kọ́pin dáńfó ni yọ̀rọ̀ gbéyàwó mi ni ìlera rẹ̀. mẹtìláṣí tí ò ní jẹ́ máa kan special kò ní lè máa mú kan special tó bá jẹ́ pé mọ́sìkì àkọ́kọ́ bá tí ìrùn wọlé pé àwọn tó kọ́ kí wọn ọ̀pẹ̀ wọn tó kírun tó lè pé àwọn ìlú wa dé. òwúrọ̀ ẹ̀yà pẹ̀rùn kírun ẹlòmíín náà bá tún dé àná pẹ̀rùn kírun. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك